إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف الله سبحانه وتعالى أدر الصلاة فوانه محمد صلى الله عليه وسلم inṣáàlá a tún máa tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ alátinú al-aqidatul wasatiyya èyí tí al-imam ibn taymiyyah al-harrani ad-dimashqi alayhi rahmatullah tí wọ́n kó jọ látinú al-qur'an al-karim bákanáà sunna nípa tí ó kó jẹ́ àdíọ́kan mùsùlùmí ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ni wa hadha kitabun anzalnahu mubarak tírà yìí eléyìí òun ni kan tó ṣe wípé ó jẹ́ tírà alábárká anzalnahu tí àwọn ọlọ́wọ́ba sọ̀kalẹ̀ so alkùránù karim lẹ́yìn gbà tí a ti fi rinlẹ̀ wípé ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tí ma sọ̀rọ̀ yìí lára ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala òun náà ni alkùránù tí a ń ká yìí ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ń sọ alkùránù tí jibril alayhi salatu wassalam tó dẹ̀ ń gbọ́ tó ń mú wá fún ànábọ̀wá muhammad sallallahu alayhi wasallam lórí ilẹ̀ ayé sọlọ́n ọba allah ó ń bẹ lókè ọba tí sọ̀rọ̀ dẹni láàrọ̀ ọ̀rọ̀ tí ọlọ́run ọba sọ òun náà ni alkùránì ọlọ́run ọba sọ jibril alayhi salatu wassalam ó gbọ́ ó mú wá fún anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam lórí ilé ayé wàhádà kìtàbùn eléyìí tírà kan ní anzalnahu mubarakun mubarakun ó jẹ́ náàtù fún gbólóhùn kìtàbù يعني وهذا كتاب مبارك أنزلناه ترى إليه ترى kan tó jẹ́ tíra alálùbáríkà anzalnahu asọ̀ọ́kalẹ̀ tó túmọ̀ sí wípé àti sánmà àti òkè sánmà ló ti wá láti ọ̀dọ̀ ọlọ́wọ́n wa subhanahu wa ta'ala bákaná ọlọ́wọ́ subhanahu wa ta'ala ni law anzalna adal qur'ana ala jabali lára àìtàhù khashi'an mutasaddi'an min khashiyati Allah ọlọ́wọ́ ọba ní alkùrán yìí ká ní pé a lọ sọ ọ́ kalẹ̀ sí orí òkè kan ní ká ní pé a sọ ọ́ kalẹ̀ sórí òkè kan lára àìtáwù èrè ànábì ò bá rí ní kọ́ọ̀ṣì àn òkè yẹn ò bá jẹ́ nǹkan tí yóò máa gbọ̀n rírì mútàfọ̀dì àn tí ó ṣe kíni tí ó fọ yánmayánmá min khashiyatillah látara ìbẹ̀rù ọlọ́run ọba subhanahu wa ta'ala òkè àwa náà mọ bó ṣe lé kókó bó ṣe lé sí bó ṣe ṣòro àti fọ́ ṣùgbọ́n ọlọ́run ọba subhanahu wa ta'ala ní ká ní pé òun sọ alkùránì yìí kalẹ̀ sórí òkè ni òkè máa fọ́ yamayama. Yama anabi musa alayhi salatu wassalam ìgbà tí àwọn banu israel tanabi musa ń bẹ pẹ̀lú wọn anabi musa alayhi salatu wassalam ó wá sọ fún ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ní rabbi arini anzur ilayka ìrí mi jẹ́ ń rí ẹ̀ subhanahu wa ta'ala ni lan tarani ó lè rí walakin indur ila aljabal ṣùgbọ́n wo òkè tó wà ń wájú ẹ̀ fẹ̀nìstàkọ́rọ̀ makana tó kì yẹn bá rí mi bó ṣe rí mi fasau fatarani òun rí mi gbà yẹn falamma tajalla rabbuhu liljabal ja'alahu dakkan ìgbà tí ọlọ́run bá wọra fi ara wọn òkè òkè fọ́ yamayama wa kharra musa sa'iqa anabi musa dákú lẹ́sẹ̀kẹsẹ̀ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ọlọ́run ọba oníláwọ̀ anzalnahu tí a bá fi lè sọ alkùrán yìí law anzalna àdá alkùrán ala jabali ta bá sọ alkùrán ta sọ kalẹ̀ sí orí òkè kan ọlọ́run ọba ní lára àìta òwòkọ́ ṣe'án mutasaddi'a orí òkè yẹn ó fọ́ yánmayánmá min khashyatillah látara ìbẹ̀rù ọlọ́wọ́n bá òun ló fi fọ́ yánmayánmá ọmọ ènìyàn wọ́n ka alkùránì fún wa à ń gbọ́ bẹ́ẹ̀ ni ọkàn wa kò máa gbọ́nrin yìí àfẹni tí ìbẹ̀rù ọlọ́run bọ́bá ń bẹ lára rẹ̀ òun làwọn afá fi sọ wípé ẹni tó ń gbọ́ alkùránì karim tí kò wá ní ìlapa dáadáa lára rẹ̀ ọkàn rẹ̀ ó lè kókó ju àpáta lọ kọ́lọ́mọba subhanahu wa ta'ala kó má ṣe ọkàn wa bẹ́ẹ̀ èyí tí ó wà expected òun ni kó ṣe pé ká gbọ́ kíka al-Qur'an kí ọkàn wa dẹ̀ rọ̀ bí àpáta ó ṣe fọ́ yánmayánmá ká ní pé orí rẹ̀ ni wọ́n sọ al-Qur'an sí i ṣùgbọ́n wọ́n ka alkùránì fún wa kò lápá lára wa àmúlò àfi ṣiṣẹ́ ṣe àfi wáwò ilé ìtumọ̀ sí pé ọkàn yẹn le kókó ọkàn yẹn le kókó ilé kókó ọkàn dẹ̀ ní àmì orí ibú ni kò ń ṣe àmì dáadáa so tó yẹ pé ó yẹ kí ọkàn yẹn kí ó máa jẹ́ nǹkan tí ó kún fún ìbẹ̀rù nígbà tí a bá ń gbọ́ kíka alukur'an bákan náà ìmú alukur'an kàmúṣẹ so ló fi jẹ́ wípé anábíwá muhammad sallallahu alayhi wa sallam ó sọ àǹfààní alukur'an ìmúlò ìfiṣiṣẹ́ ṣe anábí sallallahu alayhi wa sallam ó sọ àǹfààní yẹn wa látara wípé ó mú àpèjúwe kalẹ̀ ẹni tó jẹ́ mùmínì tó ṣe pé ó mú ṣiṣẹ́ pẹ̀lú alukur'an àtẹni tó ṣe yí pé kò ṣiṣẹ́ pẹ̀lú alukur'an anabi sallallahu alayhi wa sallam ó sọ fún wa ó ní almumin alladhi yaqra'u alukur'an mùmínì tó ń ka alukur'an al wọ̀yá àmàlùbí tó dẹ̀ ń ṣiṣẹ́ pẹ̀lú alkùrán kalùtùrújà kalùtùrújà ó rẹ̀ gẹ́ bí òtùrújà ìyẹn èso kan sáńpé ní citron ànábi ní tọ́àmù ọ̀pá yìí tí yàn bá jẹ́ tíìsì ẹwà òkè tíìsì tí yàn máa láìkì ní citron wọ̀ríhò ọ̀pẹ́yì tíyàn ò bá dẹ̀ jẹ́ náà tó ṣe pé ó gbóòórùn rẹ̀ òórùn tó dá tó ṣe pé yóò wúyàn gbọ́ ni tíyàn bá wá jẹ́ kéèkì ẹ̀ náà tún dá so ó ní àtẹ̀júwe mùmìnì alladhi yaqra'u al-Qur'an tó ń ka al-Qur'an wa ya'malu tó dẹ̀ ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ so tó túmọ̀ sí pé ọkàn yẹn ó gbọ́n rìrì ọkàn yẹn ìpáyọ̀ ọlọ́run ọba ó ń bẹ lára rẹ̀ òun la fi rí bọ́dì tí ọkàn yẹn ń bẹ nínú rẹ̀ tó ń ka alkùránì tó lè ń ṣiṣẹ́ pẹ̀lú ẹ والمؤمن الذي لا يقرأ القرآن ويعمل به كالتمرة kéèyàn kan wá jẹ́ múmìnì ṣùgbọ́n kò mọ kùránì ká ṣùgbọ́n múmìnì ni bá ṣe mọ̀ rí nú àwọn òbí wa mí àwọn bàbá wa mí tó ṣe pé ẹlòmí ibẹ̀ gbé koran lé lọ́wọ́ kò máa kà ṣùgbọ́n máa ń gbọ́ wá àti ìtumọ̀ alkùránì ó máa ń gbọ́ a máa àtẹ́ndì halkọ́ kò ń ṣe pé àtẹ́ndì pé àkàn àtẹ́ndì kọ́ ṣùgbọ́n ya àmàlù in tó bá gbọ́ ó ṣiṣẹ́ anábì sallallahu alayhi wa sallam ó ní katamra ó dẹ̀ gẹ́gẹ́ bí dàbídù ni ó dẹ̀ gẹ́gẹ́ bí dàbídù gbígbẹ tó ṣe wípé fáwọn ọ̀pọ̀ iye tí yàn bá jẹ́ tẹ́sí ẹwà òkè wà láàrí àlàá ṣùgbọ́n kò lóorun kan bẹ́ẹ̀ kó dàbídù gbígbẹ kalẹ̀ nísìn ẹ̀ní sọ pé ń gbóorun kan tó ṣe wípé ó wu ni ṣùgbọ́n tí yàn bá bá ìtì ẹ̀ tó tẹ́sí ẹ̀ yóò ní àwọn ah, dẹ̀ láìkí tètè tàbí lómi so mùsùlùmí tó ṣe pé kò mọ kùránì ká ó sì ní wúlò títí ẹ̀ tó bá ń ṣiṣẹ́ pẹ̀lú kùránì in tó jẹ́ tájẹ́tì gangan òun ni alàámọ́lù pẹ̀lú kùránì òun ni ká ṣiṣẹ́ pẹ̀lú alkùránì ìyẹn gangan ni tájẹ́tì ṣùgbọ́n kéèyàn máa ká ó tún wá a eléyìí ni ó jẹ́ kí ni oríire lórí oríire ó máa ká ó tún a oríire lórí oríire ó wá ń ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ ìyẹn gangan ní kí ni tájẹ́ẹ̀tì rẹ̀ anásọ́lá àtàlám wá ní wọ́n mátàlù ìmùnáfíkì ẹ̀rà pẹ̀jú ìmùnáfíkì ó ń pèrè mùsùlùmí alẹ́rí yẹ́kàrà alkùrán ó ń ka alkùrán mọ́nkín hafidu alquran ó akurani ó máa kà dáadáa ó mọ oríṣiríṣi ṣùgbọ́n anabi sallallahu alaihi wasallam ní ka raihana ó dà gẹ́gẹ́ bí raihana ni raihana jẹ́ bí ìdòdó kan tó ṣe pé ríhọ àtàyè téèyàn bá gbọ́ òórùn rẹ̀ òórùn yẹn dáa gan òórùn yẹn dáa gan ṣùgbọ́n kọ́ àmúrù téèyàn bá fi kanú okoro ànábì ní bí mùnáfìkì tó mọ kùránì ká bó ṣe ṣe kíni bó ṣe rí nìyẹn láti máa sọ fún àwọn ọmọ wa ẹ gbìyànjú àti akur'an nígbà tẹ́ wà ń kékeré yìí opportunity ni ṣùgbọ́n yíya kùránì yìí yíya fún kíni fún fi ṣiṣẹ́ ni mú mú lò ní ìyẹn gangan ni kíni kókó torí ẹni tí ó mú kùránì lò tí ò a àbí tí ò tiẹ̀ máa ń kà rárá ṣùgbọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn ẹ̀kọ́ alkùránì tó ṣe wípé ó ń gbọ́ ẹni ẹni àǹfààní tó pọ̀ jántírẹ́rẹ́ ju ẹni tó alkùránì lọ ṣùgbọ́n alkùránì hujjatun alayhi evidence ló jẹ́ gẹ́ẹ̀kì ẹ̀ kò ṣiṣẹ́ pẹ̀lú nǹkan tó anú alkùránì ọ̀tọ̀ ni tí kùránì ń sọ ọ̀tọ̀ ni tó wọ́n máa ṣe so eléyìí encouragement tó ló tún jẹ́ fún àwọn ọmọ wa ẹgbìyànjú àti akoran opportunity eléyìí tẹ́ ní ẹgbìyànjú àti máa ka ẹgbìyànjú láti máa ṣe mọ̀rọ́jà àfiṣe náfílà àfiṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n ẹ wájú kó hàn nínú ìgbésí ayé yín ìbáwọn èèyàn lò ìbáwọn èèyàn sọ̀rọ̀ yín ìbáwọn èèyàn ṣe é torí pé yìí tí Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala sọ alkùránì kalẹ̀ nítorí rẹ̀ gangan ní lílò rẹ̀ kò ń ṣe pé kákan máa ká ká lè dùn pẹ̀lú ẹ̀ ká lè kariwa ayá toríṣiríṣi ṣùgbọ́n kò sí amal má fi amal kò sí ìmúṣiṣẹ́ ìgbà ṣebẹ́lẹ́ni yìí mọ̀ kùránì ká ṣebẹ́lẹ́ni yìí ṣe ìrùsù kùránì ṣebẹ́lẹ́ni yìí báyìí báyìí ṣebẹ́lẹ́ ìbáwọn èèyàn ló rẹ̀ kò lápá anábì sallallahu alaihi wasallam ó ní wa masalul munafik munafiki alladhi yaqra'u al-Qur'an tó ń ka al-Qur'an kálọ̀ ìhánà ó dà gẹ́gẹ́ bí ìhánà rihu tayyib òórùn rẹ̀ dá èèyàn ó fẹ́ súnmọ́ ẹ̀bá ń gbọ́ tó ń ka al-Qur'an masha Allah ẹ̀ẹ́fẹ́ súnmọ́ ṣùgbọ́n ta'amuha murr tẹ bá lẹ tètè ẹ bá rilé tì ẹ bá lu múrù okòrò wa masalul munafiki alladhi la yaqra al-Qur'an ẹ munafiki kò gba ẹ̀kọ́ ẹ̀sìn kò múlò kò gbá tẹ̀sìn ó kàn pèrè mùsùlùmí ni kò tún wá ń ka al kàlí andola ó dà ẹgẹ́ bíi andola ni bàrà tó ṣe pé tọ́ àmúwà mórù bàrà tẹ́ ẹ bá lẹ tẹ́ẹ̀tì ẹ̀ okòrò wàrí ha mórù bákan náà òórùn rẹ̀ tún dá so a rí pé anábẹ́wà muhammad sallallahu pẹ̀lú àpèjúwe mẹ́rin tó fún wa yìí ó fún wa ní àpèjúwe tó pé nípa èèyàn mẹ́rin tí wọ́n fira wọn ti sí islam ìkan mùsùlùmí gidi ni ìkan mùsùlùmí gidi lòun náà kò kàn tó ti ti àkọ́kọ́ lẹ́yìn tó ń ka alkùrán ó tún ṣe ṣe alkùrán ó dẹ̀ ń ṣiṣẹ́ pẹ̀lú alkùrán di bẹ́ẹ̀tì ni ẹ tó yẹ kẹ́ni kọ̀ọ̀kan wa kágbìyànjú àti máa ṣiṣẹ́ àti jẹ́ ṣùgbọ́n wọn tí wọn àmọ́ kùránì ká dépò pé wọ́n ti ẹ̀ á nínú àwọn bàbá wa yìí nínú àwọn ìyá wa ṣùgbọ́n tá a bá ní ká mọ̀ wọ́n gbọ́ àti wọ́n mú lò ìlápẹ́ ẹ̀sìn hàn lára wọn wọ́n bẹ́ta fíì fíì fíì fíì jẹni tó ṣe pé ó al-Qur'an ṣùgbọ́n lẹ́ àmọ́lù bì àpèjúwe tánà sọ láàbọ̀n lọ fẹ́ni tó al-Qur'ani tí ó ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ àpèjúwe tó lọ lẹ́ẹ̀mọ́ àpèjúwe mùnáfìkì kọlọ́mọ subhanahu wa ta'ala kí ó ṣàánú wa so kí la fẹ́ lòǹde léyìí òun ni wípé alkùránù karim ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ni law anzalnahu law anzalna hadha alkùránù ala jabali la ra'aytahu khashi'an mutasaddi'an min khashyatillah ọlọ́wọ́ bá ní alkùrán ìta bá lọ sọ kalẹ̀ sórí òkè ó fọ́ yóò gbọ́n yóò fọ́ fífọ́ rẹ̀ kún ṣe torí nǹkan kan min khashiyatillah látara ìbẹ̀rù ọlọ́run ni ṣùgbọ́n ọlọ́run bá sọ alkùránì kalẹ̀ fún ọmọ ènìyàn ṣùgbọ́n ọmọ ènìyàn ọkàn rẹ̀ ògbọ̀n rírì pẹ̀lú ẹ̀ kò sí bẹ̀rù ọlọ́run kò sí ìmú alkùránì yẹn kò sí ìmúlò wọ́n tún ṣe yẹ̀yẹ́ ni wọ́n tún fẹ́ ta ọmọ ènìyàn tó ń bójọ́ pé kí ní àpáta lé òkè lé ọkọ̀ ọmọ ènìyàn sáàsọ̀ pé ilé ìjọsí bá ṣí báyìí ó lè kókó fún information al-Qur'an débi pé kò fẹ́ gbọ́ yóò fi ṣe yẹ̀yẹ́ ni ṣùgbọ́n ní tọ́lọ̀ ń bá rọ ọkàn tí ẹ tó ṣe wípé tó bá gbọ́ al-Qur'an ìbẹ̀rù ọlọ́wọ́ bó mu yóò lo òfin rẹ̀ àwọn ṣe tó ń bẹnú alkùránì yóò ṣalápántìtì àti ṣe àwọn má ṣe tó ń bẹnú alkùránì yóò jìnà sí eléyìí ó ń sọ fún wa pàtàkì alkùránì ṣùgbọ́n yìí tí ṣe tó sẹ́yìn tè ní àrẹ rahmatulá látòrí ẹ̀ mú wá gangan ní gbólóhùn ọlọ́wọ́ ọba tó sọ wípé láwọ́ anzalna tí a bá sọ kalẹ̀ ààbà alkùránì ó túmọ̀ sí pé ọlọ́wọ́ bá ń bẹ ní kíni fọ́ọ̀k òǹbẹ̀ lókè then Qur'an yìí ọlọ́wọ́n ọba sọ kalẹ̀ fún Jibril alayhi salatu wassalam láti kí Jibril alayhi salatu wassalam kó mú wá fún anábọ̀wà Muhammad sallallahu alayhi wa sallam kí anábì Muhammad sallallahu alayhi wa sallam kó lè wa ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala tó sọ ní ó ní wa idha baddalna ayatan makana aya wallahu a'lamu bima yunazzil ọlọ́run ní tí a bá fi lè fi aya kan replace aya kan tá a bá fi lè ṣe bẹ́ẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní right láti fi òfin kan replace òfin kan ó kì í ṣe báyìí ó kì báyìí ni ẹ tún ṣe ìtàn ń pè ní ẹrú ọlọ́wọ́n bá ní pé ìgbà tó ti ní báyìí ni ẹtún ṣe kéèyàn náà tún ṣe kí ni kó tún yí kò ń ṣe kéèyàn sọ wípé why why why tí a máa tún ṣe báyìí torí pé ìtàn ń pè ní ẹrú àbí ìtàn ń pè ní pé ah, ọ̀gá mi sọ̀rọ̀ tọ́gà bá pààyàn láṣẹ èyí ó máa tẹ̀ láṣẹ ọ̀gá náà tọ́gà bá sọ fọ́mọṣẹ́ pé á ah, lọ báyìí yóò lọ bẹ́ẹ̀ tó bá tún lọ báyìí yóò lọ bẹ́ẹ̀ bó wà ní ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tó ṣe kóhun ló dá wa in tó bá ní káṣe a tá bá tún ṣe tó ní káṣe in tó ń pè ní ìbáadà gangan nìyẹn òun ni pé kí ni fún subhanahu wa ta'ala hadhihi ibada ìtàn pè ní ibada nìyẹn èyí ò kí ní ah, bóòlá ṣe máa ṣe léyìn so subhanahu wa ta'ala ó ní káwọn èèyàn máa fèsì kán máa dájú kọ Baitul Maqdis Jerusalem nígbà táwọn mùsùlùmí dé Madina fún nǹkan bíi sixteen or so months òun ni wọ́n fi ń fèsì Jerusalem òfin ilẹ̀ wa lẹ́ẹ̀kan náà rí pé yá ẹtí wọ́n fèsì Kaaba àwọn kan wọ́n di kèfèrí látara rẹ̀ pé ah eléyìí nígbà téèyàn wà consistent nìna bó làwọn ètò wọn fèsì rí báyìí sọlọ́wọ́ subhanahu wa ta'ala oníkíblà ta ní kò fèsì yẹn ni a dídé ṣe bẹ́ ilà lè náàdámà man yẹ tẹ́rì ar-rasul mimma yaqalibu ala aqibihi a dídé ṣe yìn abẹ́wẹni tí ó tẹ̀lé àtẹni tí ó ní tẹ̀lé sọ́dá ta expose wọn ó lè mọ lára àwọn mùnáfìkì àwọn tó ṣe pé ọkàn wọn ò dúró déédéé tó ṣe pé kíni tí wọ́n tẹ̀lé ẹ̀ sọ́lọ́mọba subhanahu wa ta'ala wa tí a bá fi lè fi àyà kan replace àyà kan bóyá replace ìdájọ́ àbá replace wording náà ni wallahu alamu bima yunazzil ọlọ́run ọba sọ wípé òun lòun mọ́ tó ń sọ kalẹ̀ tó ń sọ kalẹ̀ ó túmọ̀ sí pé ọlọ́run ọba ń bẹ lókè so òun lòun mọ́ tó ń sọ kalẹ̀ kọ́ọ̀lù èyí pé wallahu alamu bima yunazzil parenthesis ni ìtọ́lọ̀ ń fẹ́ sọ gangan tó jẹ́ ní tó ní connection mọ́ wà ìdábàdàl na àyà tàbíkà na àyà ó ní pé àwọn àyẹn kọlu wọn ní innama anta muftar wọ́n ní òun dada parọ́ ni wọ́n ní wọ́n náà wo kìíní ẹni kò wà consistent kò wà coherent sọ ọlọ́run ọba subhanahu wa ta'ala lè mọ́ ní tí òun sọ̀kalẹ̀ títí ẹni kí wọ́n ká fún wọn bal aktharuhum la ya'lamun ọlọ́run ní tó pọ̀jù nù wọn ni wọ́n mọ̀ nǹkan kan tí wọ́n rò pa wọn mọ̀ nǹkan qul nazzalahu ruhul qudus min rabbika bil haqqi sọ fún wọn èmi ń kà fún yín ẹni tó sọ kalẹ̀ òun ni ruhul qudus jibril alayhi salatu wassalam min rabbika láti ọ̀dọ̀ olúwa rẹ̀ jùbílù mú wá láti òkè ọlọ́wọ́ bá ń bẹ ní òkè líyùsàbítà lẹ́rìnà àmànù láti jẹ́ kó lè fi rinlẹ̀ àwọn tí wọ́n jẹ́ mùmínì tí alkùránì bá ń sọ̀kalẹ̀ bí ó fi change ni àwọn tó ṣe wípé imani bá ń bẹnu ọkàn wọn imani ó túnmọ̀ lékún sí ni ṣùgbẹ́ni tó ṣe wípé Anu ló ń bẹnu ọkàn rẹ̀ òun ló máa lékún ṣùgbọ́n yóò máa lékún ní anù so ẹni tí ó bá jẹ́ mìírí gidi bófin ọlọ́run ọba ṣe ń wá sí ọ̀dọ́ rẹ̀ tó ń gbọ́ tánkà fún bó ṣe ń gbọ́wọ́ àti sí òun ní máa ní ó máa increase rẹ̀ ẹni tó ń mòfin ọlọ́run ọba sí tó ṣe ike máa rìn rìn increase ní ẹni ìyẹn orí bú ń bàjá torí pé yàn ń gba new laws ó ń gba new information new laws new information nítorí ẹ̀kọ́ jẹ́ ni pé kí ni ìlékún imani ló yẹ kó máa ṣẹlẹ̀ sí ẹni ọlọ́mọba subhanahu wa ta'ala ni yuthabbita alladhina amanu wa hudan wa bushra lil muslimin kó dẹ̀ máa jẹ́ ìmànà àti ìròdùnú fún àwọn mùsùlùmí walaqad na'lamu annahum yaquluna innama yu'allimuhu bashar ọlọ́run ọba ní ìrẹ muhammad sallallahu alaihi wasallam ma mi kan wọ́n ma báṣẹ́ ti ẹ lọ ma jẹ́ṣẹ́ rẹ fún ẹ lọ a mọ̀ pé wọ́n ń sọ wípé ẹ má dá lóhun ẹ ṣọ́ra fún o innama yu'allimuhu bashar èèyàn kan ló wá ń kọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ní lisanu alladhi yulhiduna ilayhi èdè tó ṣe wípé wọ́n fi síbẹ̀ tán fi sọ̀sọ̀kú sọ ọlọ́wọ́ bá ní àjàmí yun kò ń ṣe kí ni èdè lárúbáwá ní ìtàn sọ yẹn wàhálà lìsánù àrọ̀bí yun mubin alkùrán èdè lárúbáwá tó kílẹ̀ tó ṣàlàyé nǹkan yékéyéké ni so bó ni wọ́n ṣe sọ wípé ẹni tí ó kì í ṣe lárúbáwá ló wọ́n kó ẹni nǹkan tó ṣe wípé òun sọ ni ṣùgbọ́n wọ́n mi kan ọlọ́wọ́ subhanahu wa ta'ala a máa sọ̀rọ̀ àwọn áyà báyìí láti lè fi ọkàn ànábì sallallahu alayhi wa sallam láti lè fi ọkàn rẹ̀ balẹ̀ torí ìjíṣẹ́ ọlọ́wọ́n ọba ìtòlè púpọ̀ ni ìtòlè púpọ̀ ni tí a bá ń wo táwọn èèyàn ó máa sọ ń pa àwọn kò ní fẹ́ jíṣẹ́ ọlọ́wọ́n ọba subhanahu wa kò ní fẹ́ máa ṣe nǹkan táwọn èèyàn ó fi máa bínú sí èyí táwọn èèyàn ó fẹ́ máa fi gbá tiẹ̀ ni ó máa ṣe ṣùgbọ́n ni tó bá ṣe yí pé ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala tó bá fi ọkàn rẹ̀ rílẹ̀ sórí imani tọ́lọ́ọ̀bá subhanahu wa ta'ala ní kó gbọ́yé ìtàwọn ànábì wọn àwọn òdíṣẹ́ ẹ̀hún tí wọ́n ti ṣe síwájú yóò mọ̀ oríṣiríṣi ni wọ́n sọ ń pa wọn wọ́n pè wọ́n ní sáhírù wọ́n wọ́n sọ ànábìwa muhammad sallallahu alaihi wa sallam wọ́n sọ ọ́ lóko kódà ń bẹ nú àwọn ànábì ọlọ́run ọba tí wọ́n pa látara pé kí ni ó ń sọ òdodo ń díṣe ọlọ́run ọba fún un ṣùgbọ́n ẹni tó ṣe pé ó fẹ́ ní good rapport pẹ̀lú àwọn èèyàn tó dẹ̀ ń wọ ẹ̀yìn àwọn èèyàn kò ní fẹ́ sọ nǹkan tó ṣe wí pé wọn à ní fẹ́ gbọ́ yóò máa wọ́nà bí ó ṣe rí ìyọnu wọn ni ṣògbó lóun ṣe wá àti ìtàn fẹ́ gbọ́ yóò máa sọ fún wọn àwọn area tó wá rí pé wọn ní láìkí kóhun sọrú nǹkan bẹ́ẹ̀ yóò ṣe kí ni yóò avoid ẹ̀ ṣùgbọ́n jẹ́ ni ẹn jíṣẹ́ àwọn ànábí ọlọ́wọ́ kò jíṣẹ́ àwọn ànábí ọlọ́wọ́ bá àwọn ànábí ọlọ́wọ́ bó sọ bó ṣe ẹ̀kan sọ ọlọ́wọ́ bó tún máa fi ọkàn wọn balẹ̀ ìpé ẹ̀sọ́ yẹn mọ́ wọ́rí ìjọ́mí ni ó fẹ́ ṣe wọ́n ọlọ́wọ́ subhanahu wa ta'ala yóò ṣe kí ni yóò fi ọkàn wọn balẹ̀ ọlọ́wọ́ subhanahu wa muhammad sallallahu alaihi wa ní walau taqawwala alayna ba'd al لأخذنا لأخذنا باليمين ثم لقطعنا بالوكيل فما منكم من أحد عن الحاجزين انت عنكو جلش فوا كانك أولوندا دا باروكا أولون في أورومي ريبليس أولون وبا سبحانه وتعالى أولون وبا سبحانه وتعالى ني أقبامو فالأقبارة أقبامو نتبقبامو بكنا أولون وبا سبحانه وتعالى أقجيشون وليه gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ jẹ́ mọ̀lẹ́bí ọ̀rẹ́ ọmọ aya kò sẹ́ni bọ́dí inú yín tó lè dáàbòbò sọ́lọ́mọ bá subhanahu wa ta'ala sọ oníwàláwùlà ń sabbatnaka rẹ̀ Muhammad tí ó máa ṣe pé à ń fi ọkàn rẹ balẹ̀ adẹ ń fi ẹsẹ̀ rinlẹ̀ ní kí tàtẹ́rìkà ilé ìṣe àn kọ̀lìyìlà ó fẹ́ fi sọ́dọ̀ wọn díẹ̀ ó fẹ́ fi sọ́dọ̀ wọn díẹ̀ ìdánlá àdàkùnákà dé ìfẹ̀lẹ̀ hayat wà dé ìfẹ̀lẹ̀ mamati ọlọ́wọ́n bá ní àbá fìyà jẹ́ǹjẹkújẹ ní kò bá ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn àyà tó ṣe pé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tí ó ma sọ̀kalẹ̀ láti fi ọkàn nábíwa muhammad sallallahu alaihi wasallam balẹ̀ lórí nǹkan tí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala fún tó gbọ́ tó wá sọ ọ́ kalẹ̀ fún anábúwa muhammad sallallahu alaihi wasallam kò ń ṣe àdáparọ́ báwọn kan ṣe ń wò pé ó dàdà parọ́ rẹ̀ ni bákan náà kò ń ṣe ọ̀rọ̀ tí anábí sallallahu alaihi wasallam tó rọ fúnra rẹ̀ jibril dẹ̀kọ́ ló rọ jibril náà ó gba alátọ́dọ̀ ọlọ́wọ́ ó mú wá fún anábúwa muhammad sallallahu alaihi wasallam kí ànábì sallallahu alaihi wasallam kó lè máa kà á fún àwọn èèyàn kitabun anzalnahu ilayka mubarakun ọlọ́wọ́ ọba ní kitabun anzalnahu ilayka mubarakun kíra alálùbáríkà ó ní alkùránì anzalnahu ilayka ta sọ ọ́ kalẹ̀ fúnrẹ̀ muhammad liyadabbaru ayati káwọn yẹn lè máa ronú sí àwọn àyà rẹ̀ wa liyatadhakkara ulul albab bákan náà àwọn tánjó nílà àkáì kán lè bá gbà wá àti pẹ̀lú ẹ̀ sọdọ́ jẹ́ wípé gbogbo ẹnu la lè fi sọ ẹni tí ìgbésí ayé rẹ̀ ò bá ti jẹ́ nǹkan tí alkùránì ń darí laysa min ulil albab laysa min ulil albab kò ń ṣinú àwọn onílà àkáì èyàn lè pèrè ẹ̀ lónílà kẹ́ni yẹwa lóun ò nídi alkùrán òun ò nídi ìdáyà alkùrán laysa min ulil albab abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala ìtàbára wa sọ iná kọlọ̀mà kó jẹ́ kí ó wúlò fún ẹnì kọ̀ọ̀kan wa kó fi òdodo hàn wá ní òdodo kó ṣe rọrùn fún wa láti tẹ̀lé kó fi ẹsẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa nílẹ̀ sí ojú ọ̀nà rẹ̀ kó jẹ́ kárí ìyọnu rẹ̀ láyé bí àti lálkìyàmá subhanaka lahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته